rashdit pariwo àwọn ọmọ ọkọ mi ló ń dìjà sílẹ̀ nínú ilé mi ẹ̀ tú wa ká iwájú onídàájọ́ hamad ajumobi tilé-ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ kan tó wà ní sẹ́ńtà ìgboro ìlú ìlọrin nípínlẹ̀ kwara ni àwọn tọkọtaya méjì kan abilékọ rasheedat muritàlá àti ọ̀gbẹ́ni kọ́láwọlé abdulganiu gbẹ́jọ́ ara wọn lọ abilékọ rasheedat ló wọ́ ọkọ rẹ̀ lọ sílé-ẹjọ́ náà ohun tó ń fẹ́ lọ́wọ́ àwọn adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún ni pé kán báwọn tú ìgbéyàwó tó wà láàrin àwọn méjèèjì ká kí kálukú wọn máa lọ láyọ̀ àtàlàáfíà nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ pé olúwa mi mi ò rò pé èmi àti ọkọ mi lè jọ gbé pọ̀ mọ́ rárá kò sífẹ̀ẹ́ kankan láàrin wa mọ́ ìdí rèé tí mo ṣe ń rọ ilé-ẹjọ́ yìí pé kí wọ́n tú wa ká lójú ẹsẹ̀ ọ̀rọ̀ àwọn ọmọ ọkọ mi wà lára ohun tó ń dìjà sílẹ̀ láàrin àwa méjèèjì báwọn ẹbí olóògbé ìyàwó rẹ̀ ṣe ń dá sọ́rọ̀ ìfẹ́ mi pẹ̀lú ọkọ mi bẹ́ẹ̀ làwọn ọmọ olóògbé náà kò mú ọ̀rọ̀ ọ̀hún ní kékeré rárá kẹ́ẹ̀sì máa wò ó olúwa mi mi ò lérò aburú sáwọn ọmọ náà ṣùgbọ́n ṣe ni wọn kò jẹ́ kí n gbádùn ìgbéyàwó èmi àti bàbá wọn agbára káká ni mo fi bímọ kan fọ́kọ mi yìí inú wọn kò sì dùn sí mi látàárọ̀ dálẹ́ rí gbogbo ìgbà ni wọ́n máa ń bá mi ṣe orogún nílé oríṣiríṣi ẹ̀kọ́ òdì ni wọ́n ń gbọ́ látọ̀dọ̀ àwọn ará ìta ìgbà kan tiẹ̀ wà táwọn ẹbí olóògbé ìyàwó ọkọ mi wá gbéjà kò mí nínú ilé ọkọ mi kò sẹ́sùn aburú tí wọn ò fi kàn mí tán nígbà tí wàhálà wọn fẹ́ pọ̀ jù ni mo bá kẹ́rù jáde nínú ilé ọkọ mi nínú oṣù kẹrin ọdún 2023 yìí mo lọ ń dágbé ṣùgbọ́n ṣe lọkọ mi máa ń wá bá mi níbi tí mò ń gbé báyìí ẹ̀bẹ̀ tó sì ń bẹ̀ mí ni pé kí n padà wá sílé òun ká lè jọ máa gbé papọ̀ gẹ́gẹ́ bíi tọkọtaya pé ibi tí mò ń gbé ti jìnnà jù fóun láti máa pààrà lójoojúmọ́ nínú ọ̀rọ̀ tirẹ̀ ọ̀gbẹ́ni abdulganiu tí í ṣe baálé ilé náà rọ adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún pé kó má ti tú ìgbéyàwó tó wà láàrin àwọn méjèèjì ká ó ní kó fóun láàyè díẹ̀ láti yanjú ìjà ojoojúmọ́ tó ń wáyé láàrin àwọn méjèèjì adájọ́ ilé-ẹjọ́ náà rọ àwọn olólùfẹ́ méjèèjì ọ̀hún pé kí wọ́n lọ́ọ́ fi eegun òtòlótó ọ̀rọ̀ ìjà tó ń wáyé láàrin àwọn méjèèjì ó sì sún ìgbẹ́jọ́ sí ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2023 yìí adéwálé adéoyè ló ń ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́yín